kò sì gbọ́dọ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ nínú Al-Qur'an ọlọ́run bá dìkẹ́lá sọ fún wa yí pé ولقد أرسلنا من قبلك ولقد أرسلنا من قبلك رسلا وجعلنا لهم أزواجا káfẹ́yàwó nínú súnà ọlọ́ni nínú tọ́lọ̀ ọba àdíkẹ́lá yọ́nú sí ni ló jẹ́ kí bọ́lọ̀ ń ṣe yọ́nú sí ló jẹ́ kí gbogbo àwọn ànábì ọlọ́run ó lójú nù wọn tí ò fẹ́yàwó bó ti wá fẹ́yàwó yìí ajẹ́pa alẹ́kọ̀ọ́ta ìgbọ̀dọ̀ kọ́ lára wọn tíyàwó tiwa náà àdígbèsè ayé úsùn ta fẹ́ gbé family man ta fẹ́ gbé family wife ta fẹ́ gbé bá ṣe rí gbé tí ó yọ lọ́run lọ́run tí ó dùn táwa náà lọ́rùn náà yìí bọ́lọ̀ ṣe wá ṣe káfẹ́yàwó ní halali bẹ́ẹ̀ náà ló ti ṣe káṣe zìnà káṣàgbèrè oríṣiríṣi àwọn èyí ọlọ́run náà ṣe àwọn ilé náà léwọ̀ lẹ́yìn ìgbà tá a ti sọ pé halali ni anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní arba'u min alákọ̀ọ́kọ́ àtàátù nínú táwọn ànábì ọlọ́run máa ń láti ṣe oná ní àtàátù kama lo lọ́fíndà kama lo pẹ̀fíìmù gbogbo àwọn eléyìí lára súnà àwọn ànábì ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ìgbéyàwó ìròyìn méjì lọ́lọ́run bá dégẹ́lá fi ìròyìn rẹ̀ gbígbéyàwó ṣe dòtó ọlọ́run ròyìn rẹ̀ pẹ̀lú nǹkan méjì ọlọ́ni daraballahu masalan lilladhina kafaru imra'ata Nuh wa imra'ata Lut kana tahta abdaini min ibadina salihayn فخانتاهما فلم يغني عنهما kí lọ lọ́wọ́ pàdà sọ wà kí ìlà kí ni máa dà kìlì tó sí pé èyí ó ṣe nìká ètẹ́ ìfẹ́ ṣe lónìí yóò rí ráṣímà ń bẹ̀ yóò rí kí èyí pé òkàn àwọn ọlọ́run ìná alùkùnrin àní pé wọ́n fẹ́ ìyàwó ìyàwó náà sì fẹ́ fún tánàbí ọlọ́run bá wá ilé fẹ́yàwó ẹntẹ́gbọ́n náà ló tún ṣe sí kára fà pé sọ́dà àbí ọ̀dá tẹ́mtẹ́ àbí mẹ́fẹ́ tí ó tún wá sí ìyàwó fẹ́ tí ó tún kàdánwò nú ìyàwó ẹjọ́ kí wá lè ní àjítajọ́ dínárì èèyàn kí wá ní tẹ́wẹ́ pa bá wá sí ìyàwó fẹ́ àwọn tó sì fẹ́ bó wọn ṣe mánéjì ẹ̀ tábàtẹ̀ wá fèé tó dáa bó láti mánéjì ẹ̀ tájọ pàdé lálùkẹ́ àmẹ́ ìyẹn wá rè á wà á wo kí lọ́lọ́run tún sọ lórí ẹ̀ kí lànàbí sọ lórí ẹ̀ sallallahu alaihi wa sallam torí pé àfá yìí àfá àti ìdẹ́lọ́dọ̀ àwọn ìyàwó tawhid mo yé ìtẹ̀ àrí títí bá ti ń ṣe wà sí torí pé púpọ̀ àwọn bàbá ni mo dúró sí mo ti kọ àrífín náà àwọn tí ọ̀rọ̀ fẹ́ wúlò fún jùlọ lọ́ndà láàmú tí ó bí bẹ́ lè dàbàjẹ́ ṣẹ̀bá àwọn káwàtẹ̀ pípá bàjẹ́ nú ara gbogbo ara ló ti bàjẹ́ tóbìnrin bẹ́ lè bàjẹ́ nú lé ti bàjẹ́ sẹ́rí tọ́pin bá bàjẹ́ ó lè tún ṣe díẹ̀ tóbìnrin bẹ́ lè bàjẹ́ inú lé ti bàjẹ́ inú lé bá ti wá bàjẹ́ kí ló bàjẹ́ yẹn àwùjọ ti bàjẹ́ bí ló bàjẹ́ tó mú ayé lónìí tó jẹ́ pé àwọn ìyà tí ń bí ọmọ tí ń ṣe yahoo wọ́n náà fẹ́ protest lọ́sọ́dọ̀ EFCC àbẹ́ ẹ̀ tí gbọ́ ẹjọ́ sójú tì nìyẹn o kò lára obi kò sí ojú tì mọ́ torí pé wọn ń gba ọ̀nà obi ń wálé wọ́n láwọn náà fẹ́ gángọ̀ àwọn ti ní efcc àbọ̀lọ́pàá bá ti mú àwọn ọmọ àwọn tó ń ṣe tó ń ṣe yahoo àwọn náà lọ́mọ protect the police station àti efcc office. ó sì mọ̀ pé kúrò àwọn ìyàbá ìbá da ìdí produce jáde nínú ilé wọn yóò affect the environment positively. ìyẹn ló fà á subject a gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí pé bóò ni àwọn ìgbìrin wọn ṣe gbọ́dọ̀ dá bóò làwọn ọkọ wa gbọ́dọ̀ ṣe dá. ìyá ní kọ́kọ́ máa ń mọ tó máa ìgbà ní ọkọ̀ máa ń mú tọ́wọ́ máa ń ṣe dáadáa ọlọ́wọ́ bá lè sọ́nà al-Qur'an ni wá min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja àkọ́kọ́ eléyìí ọlọ́wọ́ ní nínú àwọn èèmà sáyìn wọn ọlọ́wọ́ mọ̀ fí àbá wa ń gbóyè wá ń mo sọ ń bi wá àti náà pé kùránì ẹ ṣe ìwé science is not a book of science àti sọ ni it's a book of science torí science ju science lọ ara nú science ara nú science rẹ ti yọ science science ń bẹnu àrùkùn ẹni tó tún ju science lọ tún bẹnu àrùkùn ní àmì ló jẹ́ pé tẹ́ bá pè ní a book of science àwọn nǹkan yòókù ti ń bẹnu ẹ̀ ti rọ̀ dànù nù ọlọ́run wá ní wà mí ní àyàtìhì nínú ìmọ̀ wọn ọlọ́run ànìkọ́lá pọ̀lẹ́kùn mi ní àǹfùsìkún àjùwájà ó ní fún wọn ó dá àwọn èèyàn kan látara yín látara nùtùfà yín gẹ́gẹ́ sẹ́fìlẹ̀ ìbúnà àbá ti sọ látara àtọ̀ yín lòun ti dá àwọn tá ń sọ yìí òun fi produce wọn wà jẹ́ kí ni ìyàwó yín àjùwájà wọn ó dá àwọn tẹ́ mọ̀ fẹ́ tá a bá gbọ́n ta ọra kàyé á gbọ́yé pé kò sí ti ń já sí fẹ́ pé ah ìbásímọ̀ ni o mo ṣe mistake ni ó wùlẹ̀ tí wà náà kọ́dàrú kó sì fẹ́ gbogbo ẹ̀yin àfáà ẹ má bínú tí wọ́n wá máa ń wo iṣẹ́ ọmọ ọlọ́mọ lọ́wọ́ yín pé tó yẹ káwọn fẹ́ tẹ́lì kìíní kan náà rí ni ìka àwá yí ni ẹ má bínú o pé mo yá sọ́ọ̀bù yín o justice dàbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn òun ní kìíní kan omi ni ìkan òòrùn ni ìkan alájìbáńgóyè wọ́n wà ní gbogbo eléyìí

zayid tọ́rọ̀ rẹ̀ ń bẹnu sọ́tún al-Ahzab anájú òṣè bá yẹ̀wò ìgbà wọn fẹ́ tọ̀ láti nǹkan lọ́n tó gbé wá náà lòkùn hàn ní pé ó ara yín lẹ́yìn anájú ló padà fẹ́ sallallahu alaihi wasallam ọlọ́run ní kò sí tí ń jẹ́ pé ẹ̀sọ̀ pé ẹ̀ sẹ́yìn tí mo ṣe mistake fẹ́yìn ara ó wùlẹ̀ wà ní pé ó àtọ̀rẹ́ kan àtọ̀mẹ́lẹ̀ wọ́n fi dáhùn ara tí mo ráhùn wálẹ̀ ẹ̀ mọ́ tánkù alájìbángbóyè àtijọ́ sì dé àwọn àfáànù nínú Ìlọrin ọkọ obìnrin tí a kọ́lá pé àtọ̀ ọkùnrin náà ti dá obì obì tó bá ọkọ ìyàwó tẹ́ ẹgbẹ́ ilé fẹ́ in tó ti wà nú àtọ̀yìn wà lára tán àtọ̀bílẹ̀ wọn ìdáhùn ẹ̀yìn àfóòmọ̀ tún tẹ̀sírì ní iṣẹ́ tí mo wá ṣe nù ọlọ́run wá ní lìtẹ́sìkò ní ilé ìhà ibi títẹ́ tí wá bẹ̀rẹ̀ fún wa nìyẹn wàdúdà kọ̀lẹ́gì mi ní ẹ́ ní fíìs kankan náà mo sì máa tó ẹ̀ ìgbà tí àfáàgì á sì ní kó sálámọ̀ sínú ilé mo wà irritative gẹ́gẹ́ obìnrin mo á rò pé nígbà máa wà ètè tí ibẹ̀ ń tẹ́bí my lord kù yóò wulẹ̀ sí yes my lord kò yẹ kéèyàn wulẹ̀ wá mi mọ́. ọlọ́run ní fẹ́ sàn fúnra yín nìsín ní ní ilé ọkọ láwọn ní rẹ̀ ọgọrọ ọpin tẹ́ ń lọ́dọ̀ mẹ́sílà lálálẹ́ inú ilé òṣòro ní ojú mẹ́wàá mẹ́lá lálẹ́ ọ̀gọ̀rọ̀ ọpin tẹ́ẹ̀gbà lọ́dọ̀ mẹ́sílà lẹ́dọ̀ lálẹ́ ọpin tí ó wo bọ́ọ̀lù ọ̀nà bó lọ́kọ̀ ọkọ̀ rẹ̀ ó ti jẹ́ n'ule ni ó wà tẹ́lú gbogbo èèyàn tí ń lọ klọ́ọ̀bù tí ń lò dé of mind kí ní o kèé pé dùn náà wà bẹ́ẹ̀ fún náà o tẹwàá bí fọ́ ìfàṣà ni obi náà níbi the test nù ilé yìí náà lọ́dọ̀ tiẹ̀ náà bó jẹ́ pé ìtọ́lọ́ ń ni torí pé ilẹ̀ ẹ̀yìn tẹ́ abẹ́ gbóná jẹ́ nulé gbóná alájàwà mọ̀mọ́ wà dúdà mú ní ìbẹ̀rẹ̀ tí yìí ẹ ti dáhùn ẹ dáhùn practical tá a bá ń wí gbọ́dọ̀ wá ń bí ọkọ ìyàwó mọ̀ pé ọwọ́ mi lòun ó kò sí lónìí ó ti kó sọ́wọ́ mi látàlẹ́ àná tó ọrántí ọrántí ìran aago mẹ́jọ tó ló wá kí tó padà wá kí. àdúgbò tá a jíjọ pàdé kèdè àdúgbò ibi wọ́n ti fìyàwó ó ti rántí báwọn. lìtẹ́sùnù ilé ìhà kóbìnrin tó lè jẹ́ kí bọ̀kànbalẹ̀ wà nulẹ̀ ọkọ̀ ìyàwó màá bí ọlẹ́bẹ̀ kan ọlọ́ọ̀jọ́ olóòlọ́ ọlọ́ọ̀jọ́ ṣe kí ni ọlọ́ọ̀jọ́ olóòlọ́ ìyá tẹ́ ẹ bẹ́ẹ̀ lówó jọmọ yín lọ ẹ̀fẹ́ kó lówó jọmọ yín lọ torí kàlẹ̀ yín ó bí ẹ̀ gbọ́dọ̀ lówó jù á lọ ẹ̀ ìṣèyàn rẹ̀ ẹ má bínú bó bá yaba yín ó yaba yín ẹ̀ ìṣèyàn rẹ̀ bóbi ibẹ̀ ní lówó jù yàn lọ èèyàn ní gbádùn nù lẹ̀ bọ́ra frísà bọ́ra fríjì tó bá mú mi bẹ̀ yóò tún sọ mi pé ọ̀rá mọ́ ẹ tí ìjẹun ẹ tí ìjẹ kíní mọ́ jù á. Ó bí yìí èyí ó tún láti yẹ láyà àyè pé déédé lọ mú pátá lẹ́mú ní òǹgbọ̀dọ̀ lọ bíṣẹ́ ìyẹn ló fi mọ̀ pé tó wá fẹ́ rí fọkàn balẹ̀ owó kún ìyá rí gbogbo ẹ̀yìn tí ẹ̀ sọ pé kò sówó ń bẹ̀ mọ́ irọ́ ni o most especially pẹ̀lú àwọn ọmọ tá à ń fẹ́ ní ìsìn o owó kún o ó gbọ́dọ̀ wọ́n náà bó ṣe lówó ju wàdúdà lọ ọlọ́dì kí wàdúdà náà ló lọ mọ́jì òbí ọnú mo dípò ti France ni májì obi ọnú òdodo ọ̀rọ̀ ni a máa sùn ọkùnrin lèmi náà tóbi bá ló lọ́jọ́pin lọ ga ọ̀nú ọmọ ń pọ̀ nulẹ̀ wọ́n bá fún ló ń jẹ yóò tó ọkọ̀ fi bú nínú tí máa ń danú akọkọ àkọ́kọ́ tí máa ń jẹ́ pé tàdímù ní ìṣúrọ̀ tí máa ń jẹ́ pé ó máa ń fọ́ fámílì òun náà ni bóbi wáyé kún lọ àtẹ̀fíṣàn nù lé yóò ní tánẹ̀tì yóò fẹ́ wò tí ó ti àná wa náà wá fẹ́ wò mí yóò sọ pé tòun lòun wò. lìtẹ́ túnú ilé ìhà tó bá fẹ́ wá rí sákàn lọ́dọ̀ wàdúdà kó wọ́n rẹ̀ pé wàdúdà ọmọ òpó nìkan ni mò ń yáwó àsìbá tó fẹ́ rí fọkànbalẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ àwọn nǹkan mẹ́rin kan wà tí wọ́n ní agbọ́dọ̀ máa ṣe o àtàán ọlọ́n ní wà á kí ìhúhun ní dìkiri bil oúnjẹ ọ̀gbọ́dọ̀ wọ́n lọ́gbọ́dọ̀ máa provide oúnjẹ tí wọ́n mọ̀ jẹ́ nulé ìjọ tó bí bá ti jẹ́pù ní bá ọrọ̀ oúnjẹ wá nulé táyé ẹ̀tì o tẹ́rí gbogbo ẹ̀yẹ ọkùn iṣẹ́ péyàwó yín nígbà ọmọ yẹn pé o owó oṣù obìnrin ọ̀sán ló fi jẹ́ pé ẹlọ́jì ó jọ yín lójú èmi àtàlájì fọ́nsà jọ ń sọ̀rọ̀ kan láti jẹta ẹlọ́jì ó jọ yín lójú tẹ́rí àwọn àwà kọwà tẹ́bá tí ń rí tẹ́lìtì ẹ̀ láàrọ ọmọ ẹ̀ ti mẹ̀ pẹ̀lú léyìn kò sí stable at least feeding tó ń bẹ nínú léyìn kò wà stable tó bá tilẹ̀ mọ́mọ́ eke àbíyàwó tẹ́ẹ̀rí tí má ti ń kọ́ ẹ̀gbọ̀n àti kélégbé sáàmọ́ Ah, ẹ̀ẹ̀mọ́ kéléjì àtẹ̀gbọ̀n ah, ìbàdàn bó ìbàdàn nìkan pọ̀ kélégbé ẹ̀gbọ̀n bàbá wáṣẹ́ mọ́ ẹ̀hẹ́n ìdáná ah, ọmọ kélégbé ẹ̀yọ <laughs> kélégbé oníkẹ́hún bí mọ́ọ̀tì dání kí kélégbé tẹ́ẹ̀rẹ́ sọ pé mo táyọ̀ à mo ti gbé nu <laughs> ojú kòkòrò ni máa ń bí ti jóúnjẹ tó dánú lé ẹ gbádá ẹ jẹ fìlà bàtà tó dáa ọmọ yóò ní dùn rí ìyàwó yíò ní ṣe pé ìyàwó ńlá ẹ̀yin lẹ́fàá ìjù lóde wọ́n fẹ́ ya fọ́tò láàrin mọ̀lẹ́bí tí ìyàwó yíò wà mẹ́rin ohun tó mọ̀ sá tẹba ti robin tí bá ti ń lórí kò ní dá fún ìyà títí títí títí kó wá ní kẹ́lẹ́gbẹ́ lókù tó wọ́n máa ṣe bẹ́ẹ̀ni ìsìn mo ti mú mọ́tì tó ti táyà nú lé kẹ́nìkan wá tún á dóde kó wá ní mo fún yín máa sapọ̀ bó ti kó fi ilẹ̀ is very important the tell to know torí kò sí lẹ́bù wèrè tí ó sí lórí ogi o bó o ṣe rí ìgbà tó dùn jù láyé yìí ìgbà tó dùn jù láyé yìí o lè bàtẹ́ ẹjọ́ wà lónìí ẹ̀tàn ni ó jẹ́ kẹ́nìkan wá sọ fún ọ́nìyàn bẹ́ẹ̀ ní ìjà wà ń wọ́yẹ ìjà ẹ̀tàn ni ó jẹ́ kẹ́nìkan máa ti wá sí fún ọ́nìyàn bẹ́ẹ̀ àárín yóò ní dàrú wà ń wọ́yẹ ó dàrú àìkún tàyàn ẹ̀jà yóò dàrú ṣùgbọ́n lọ́wọ́ jẹ́ ọlọ́wọ́ fún yín láàká ikú lẹ́sẹ̀ mọ́ ẹ̀rí tí wà sọkọ rẹ bá jà bá gbogbo ẹ bá dà tó bá ń gbóná má pè rẹ má sọ fún màmá o alájà ẹ má wọn o ẹ má léèrè kí wọ́n jẹ o inú ilé ìgbóná torí pé màmá rí ò ní nífẹ̀ẹ́ ọkàn rẹ̀ títí títí títí káwá nífẹ̀ẹ́ rẹ̀ jùlọ lè tẹ́sùnà ilé ìhà tí sákànù ó bá wà láàrin yín tí ó bá ti wá ń dàrú ẹgbọ́n ìjẹ́kẹ́ pé intermediate ọba yìí dá sí ọ̀rẹ́ tó bá wò fóònù kó gbé kó sọ fún ó lè má jọ rẹ̀ rẹ̀ o wọ́n yẹ kẹ́ pé ó gbèjà ní wá rí bá wá lè tán pé dádì ló fi jẹ́ kí mo bọ́kọ̀ rẹ dúpẹ́ pé dádì wà láyé tí a bá márì tí o bá ti ní bàbá wàhálà ni o àwọn ìyá wa tẹ́ rí ọlọ́run bàdé kí lásán ọ̀gá kan pa wọn aláàjì aláàjì Bángóyè à aláàjì wa bìlẹ̀tì àtàlájà mo fẹ́ kẹ́ ẹ di àyà yìí mú lórí gbogbo àwọn ọmọ yín tí wọ́n lọlé ọkọ àti tó ti lọlé ọkọ báyìí ọlọ́ni wà láàyè jìrì máa nà kùmí ṣànà àánú fóònù aláàlá tààdìlú ẹ̀ìdìlú huwa akọ́rọ́bù tẹ́ẹ̀bà bẹ́ kí ní olé tẹ́ẹ̀ pèpè rẹ̀ tẹ́ẹ̀ pèpè rẹ̀ lónìí tẹ́ẹ̀ pèrè wọn lórí lójò kó dàrú ẹsẹ̀ déédé láàrin wọn o tọmọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ọmọ ìyá wa kan ìyàwó rẹ̀ òjò máa súnmọ́ òun ìyàwó wa lọ fẹjọ́ súnmọ́ mẹ́ pé ó ń dẹ̀hùn láàmú ọ̀rọ̀ yẹn tà dàrú débi pé ìyàwó padà lọ jókòó sí ilé mọ̀mẹ́ wọ́n bá pèpè pé ká lọ yanjú ẹ̀ àtàwà ń bẹ̀ nígbà tí ìyá kọ̀ọ̀kan sọ̀rọ̀ èmi gẹ́gẹ́ mo fẹ́ lọ yanjú ọ̀rọ̀ tí mo tẹ̀lé wọn lọ èmi gẹ́gẹ́ ọkọ̀ mo ti ń fọ̀ sí ìyá yẹn ìgbà tí ìyàwó máa sọ̀rọ̀ ìyá ní ẹ̀fílẹ̀ mo máa ń dín bíwà ìdí inú ah tó bọ́wọ́ mi òjò máa bọ́ nǹkan ni ẹjọ́ kí ni ẹ̀tún wá lọ́nu wẹ́dìn nù inú òtí lára kókó tí ẹ̀wà lọ́nu wẹ́dìn ẹ̀tún wá ní káfí ilẹ̀ ọmọ yóò jẹ́ kọ́ máa ń bá sùn wàdúdà wàdúdà sim card mélòó ló ń lò ó fóònù sim card mẹ́rin ajẹ́gbéyàwó mẹ́rin lọ́kọ rẹ̀ ó fẹ́ ìsọ̀dí fún ọ o ìsọ̀dí fún ọ o kí ló dé tó o máa lo glo nìkan nẹ́tíwọ̀kì rẹ̀ ọ̀dá tí nẹ́tíwọ̀kì obi ò bá ti dáa ní tẹ́sùnú ilé ìhà ó kàn múra lónìí àwọn kan ló bọ́ mú o èmi tí bàbá mara mú o nínú tó lè mẹ́ ìkọkọ̀ rẹ máa jókòó nú lé mọ́ ní kó mara mú o tó bá ti mara mú ọkọ̀ lórí jókòó nú lé mọ́ ọlọ́pọ̀ ògbélé ọ̀mọ́nẹ́dá ó bí ilé ọkọ̀ tí yóò tún ní kókó Ah, tí ìmúrí ni àwọn ìyàwó agán mọ̀ tẹ́ ẹ̀nà pé tí ìmá ní kókó ẹ tí ìrírí ẹ̀yà bá ẹ tẹ̀wọ́ fi tíbí tẹ̀ tí ó mọ̀ ní kókó ẹ má bínú ẹ̀yìn obìnrin sáà àwàdúdà tẹ́ẹ̀pẹ́ ọ̀bá manẹ́dá lẹ́ẹ̀tí mo sọ pé insha Allah àmù insha Allah mọ̀ pé yíò tọ́ ṣùgbọ́n kúmọ̀ ẹ̀bá ma kàn bí àwọn ma yàn à ní ma ma ronú sí tọ́ọ̀bá manẹ́dá tètè lọ́kọ́ o èyàn máa ń wo ọkọ̀ èyàn dáadáa ọkọ̀ ẹni jẹ́ tó bẹ́ẹ̀ junk food ló like e bá bẹ́yà wò ní ìsìn jẹ́ pámẹ́lá ló bá mọ̀ ọ̀rọ̀ àmọ̀ ìjà ó sì lè máa jẹ́ pámẹ́lá ló mọ̀ ọ̀rọ̀ ó gbọ́dọ̀ mọ àwọn junk food yẹn ṣe ọwọ́ jẹ́ nìkan láìsí pé jẹ̀tí mo gbé ẹ má lọ́wọ́ ibi nínú ọ wo status ọkọ rẹ ọmọ ọ mú ìjọ wedding tẹ́lú bá àwọn obìnrin tẹ́lú orí ìṣẹ́ péjọ wẹ́dì ní máa ń rí ìyàwó he àbíjọ ọdún tẹ̀gbẹ́ ẹ̀ máa ń sí ìyàwó mú ìjọ ọdún lẹ́nu ní òwẹ̀ dáadáa yóò tún fi ẹsẹ̀ gbolẹ̀ dáadáa gbogbo ìlà tó ti fa ń di ẹsẹ̀ yóò tún wọ sọ́ọ̀kì sí ẹ̀tún ní mọ̀ ó ti pákéjì ẹ̀rù wọ́n bá sọ páì lọ́ọ̀vì òun náà páì lọ́ọ̀vì ó sì mọ̀ pé ó ti sí nǹkan gbé ìjọ wẹ́dì ẹ̀lòmí yóò tún ra dáadáa yóò tún tí ọ̀rẹ́ kọ́tọ́ tẹ́ bára mi ò mọ́ tẹ́jọ ọkẹ̀bọ́ mọ̀ pé ó wọ̀n nú ọkùnrin tí ó máa rí ẹni tó dáa tó mara mú tó rí ìròyìn máa wú tí ò ní máa mọ́ lọlé yọ wọ̀n tó bá yẹ pé oorun náà ló mọ́ sùn oorun sùn sùn o èmi ti kó mi máa harun o èmi o àwọn obìnrin náà sọ pé àwọn náà rẹ̀ sí kẹ́yìn ọkùnrin mọ̀ ọ̀run àbájá àṣẹ́yìn ọ̀run obìnrin náà rẹ̀ sí kí ọkùnrin náà mọ̀ ọ̀run ẹ̀hẹ́ ẹ̀ṣẹ́ ìdàrí ọlọ́run jẹ́ ilé débàdàn láyọ̀ tó láwọn obìnrin rí yìí obi ẹ̀ máa ń sùn sàkàkà àìlú ẹ̀kọ́ ìyàwó àdúdà kómi wa máa ń sùn kó má sàkàkà sùn obi ẹ̀ sùn bẹ́ẹ̀ láti kékeré náà ti máa ń kóbi ìgbé mọ́tàkà kàtó ó sì nídìí tẹ́kùnrin ló bá máa sùn ó tún wá ní wá ló wá sùn kó tún wá múra bẹ́ẹ̀ tí lójú ogun ó ti yé wọ́n ló ti yé wọ́n á múra bẹ́ẹ̀ tí lójú ogun àwọn èèyàn pé kí ẹwà romantic kò sí nínú ẹ̀sìn wà ni anábọ̀ Muhammad sallallahu anábì ma ń nu àwọn ìyàwó rẹ̀ lóúnjẹ hadithi sọ̀hìn tí ó máa gbé oúnjẹ sí ẹnu hadithi kan hadithi ẹ̀ka tó sọ̀rọ̀ pápá anábì máa ń fún àwọn ìyàwó rẹ̀ lóúnjẹ ọkọ náà ló tó wá sọ̀rọ̀ ń pa ó kọ wọ́n ní anábì ì máa ń àwọn ìyàwó rẹ̀ láwọn tó Aisha kò tí aláàtọ́ bá pé ó kọ ìyàwó ẹlòmíì yóò tún máa gbọ́ ọkùnrin tó pè pé ah, ẹ̀yìn sàlámọ́tì láti ifátù rárá ó pè dáadáa wàdúùdà wàdúùdà kó bá sọ pé sọ̀rọ̀ kó mo tún lè pè ní wàdúùdà ẹ̀ ó pè ó sọ pé kọ́lékọ́là tó nù ẹran ó ti àparí ló wà ó lè kúburọ kọlíkọlá ti kúburọ mo tó pé wájú nínú tí Islam mú wá ni bẹ́ẹ̀ máa pẹ́ra yín kọ́ tó dáa sẹ́rí tí ọkọ mi bá pe ìyàwó rẹ̀ ló kọ tó dánú lé látara pé títọ́kùn bọ́ọ̀sì dénú lé lónìí tí ọkọ bẹ sọ pé ọ̀ní ìyàwó rẹ̀ lónìí rẹ̀ mú pẹ́ fẹ́ yáwó nígbà yẹn ọkùnrin ṣe rí kan ẹ ìjẹ́ bá pe ìyàwó yín pé ọ̀ní kùtì rẹ̀dí ìjọ náà ìyàwó wọn pé wà láì kò sówó lẹ̀ <laughs> ẹ máa wùlẹ̀ bẹ́ẹ̀dì ni kò sí owó kankan ẹ̀yí tẹ́ wà ń bẹ̀ yẹ jọ́ torí tọ́nà ẹ̀yí arábìnrin ẹ ma pèrè ayé ló kọ tọ́ dáa ọ̀ní ó wà ọ́nì fún ọ́nì ti ẹnu síìtì ti ẹnu bírẹ́kì ti ẹnu kúì ti ẹnu ṣùgbọ́n tí ó jẹ́ orí bẹ̀rẹ̀ dáadáa tí wọ́n náà bá ń ṣe sí ọ àfáwà lẹ́yìn eléyìí usman tẹ́fẹ́ dálẹ̀ yìí látòní lọ ẹwà láwọn step kan sí Islam request lọ́wọ́ yín ṣùgbọ́n o ajáwà júdà nǹkan mẹ́ta nǹkan mẹ́ta ẹni máa ń pè níyàwó ẹni máa ń pè níyàwó nǹkan mẹ́ta ẹni máa bá lára rẹ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí o náà ní kí ni obi tẹ́bá fẹ́ pè níyàwó ẹ gbọ́dọ̀ rí sí ó jẹ́ serve as mother help àti refuge mẹ́tẹ̀ẹ̀ta yìí kéèyàn bá ti rí lára obi obìnrin ò kí máa jẹ́ ọ̀rọ̀ pèsè lára obi agbọ́dọ̀ rí mọ́dà helper àti review lọ́nà wo àwọn èèyàn kan máa mẹ́rin wá kọ̀díjà kọ̀díjà ẹ̀yìn ọkùnrin ojú kòkòrò ní tó ti fẹ́ bẹ́yàwó pé méjì ẹgbẹ́sẹ̀ kí ní kan ẹ̀yìn kọ̀dí ànẹ́sìnú gbàtọ̀fẹ́ kọ̀díjà wọ́n lo 20 years wọ́n lo 15 years kò fẹ́ nìkan kan lé tó ọmọ tí kọ̀díjà ti bá lẹ́bí inú lé kọ̀díjà tánàbí fẹ́ ròyìn ọlọ́lọ́rọ̀ àríwẹ̀sẹ̀lẹ̀ anabi fẹ́ ròyìn kọ̀ jíjà níwọ̀n a máa bírèkì ẹ̀ dáhùn anabi sọnù àdìsí sọ̀hìn mùsùlùmí anabi ní lakọ̀dẹ̀ àmà nẹ́tì bí ibi kàfàrọ̀ sí àmà nígbà tí wọ́n gbé èyàn ògbà mi gbọ́ mọ́tá ní mi ò tánáwọn òṣèṣán àti gba yí máa nìsí mo gbé wá ó lẹ́nu àwọn kọ́tọ́ ọkọ̀ gbà lọ́wọ́ mi nígbà tí wàtọkọ̀ rẹ bá ti lọ ń dígbò yín lọ́tọ̀ọ̀tọ̀ kí ọ náà wá fẹ́ dàbí ìyàwó lútù àbí ìyàwó nóòṣì kàtàrà ti fẹ́ dé nìyẹn o ọlọ́run ti ní kí ó dé bọ̀. wà sọ́jà pẹ́tí nígbà tí àwọn èèyàn ń kọ pópùrọ ní kí mọ́sọ pé yá ẹjá àlùjànnà ẹmbásíbá yóò wọ̀ báyìí ó lẹ́yìn tó sọ pé òdodo ní sọ wà wà sẹ́tì mẹ́rin ibi àrọ́mọ̀ ni ó tún fọwọ́ rẹ̀ ràn mí lọ́wọ́ ó fọwọ́ rẹ̀ ó ná fún mi ó fi sponsor tí mo fẹ́ ṣe ni mo fi sọ lẹ́ẹ̀kan fẹ́yìn obìnrin owó òṣè yá lọ́wọ́ yín ìṣàlá yóò ṣojú ẹbí mọ́ rí ìgbà náà àwọn ó tún sọ tó yẹ kẹ́ ẹ tún ṣe dẹ́ẹ̀kì tọ́jú ọmọ dáadáa anábì wa parí ẹ̀ wàrùzíknà hubbaha wàrùzíknà hubbaha ọlọ́run tó wá ràn mí lọ́wọ́ ó ti ẹ̀bùn kan fún mi ìkánà àwọn àfáà sheikh magomi ara àwọn ọmọ kúbà ní bọ̀ wọ́n ti change wọn nísìn sheikh magomi ti sọ̀rọ̀ kan wọ́n ní ẹ má build inú ilé yín ẹ kọ́ ṣe test fọkọ pẹ̀lú ọ̀rọ̀ tí sheikh sọ dìde òkè ìbéèrè tí mo fẹ́ bí ọ léèrè tó sọ ní ìsìn Yorùbá máa ń pòwe kan mú ọ̀pọ̀ ọmọ Yorùbá ní ọ ẹsẹ Yorùbá Fúlàní ọ̀làgbọ́n ẹgbẹ́ òtí ẹ̀gbọ́n tí mò ń sọ látàárọ̀ ẹ̀ ó ti tàn yóò ẹ̀ ẹ̀gbẹ́ mítọ̀ ló wà ń afá sọ́ọ̀lẹ̀ YouTube àbí afá YouTube ìbá máa ní ẹni tí ò lè dání mú tí ń dèèyàn dé ní kí ni ó tẹ̀lé sí ó yá mọ́bọ̀ mọ́bọ̀ mọ́bọ̀ mọ́bọ̀ ẹni tí ò lè dání mú tí ń dèèyàn dé ní ni ó tẹ̀lé sí Májọ̀ ọmọ ojú àwọn ọjọ́ ìjọba èyàn tí ò lè dáyẹ̀ mú ó ní kọ̀ọ̀kan wa ìwọ tó máa fi léèrè báyìí jọ ìyàwó àwọ́ wà láwọn tí ó nìkan bá lọ́wọ́ rẹ̀ padà o nígbà wọn bá ń bí ọlẹ́rẹ̀ pé tí lè dáyẹ̀ o. Ah, kò lè bí ọmú yóò dènà bí ọ ọ múra tẹ yóò dèkò tí ọlá ìtẹ́ ń pè lóbi inú o bí ò lè dáyàn mú yóò dìrò pé ọwọ́ pa ní ẹjọ́ tí ó láìpẹ́ ìrìnàjò ló kùn lẹ́yìn ṣe wá sí ìwé tẹ́ǹtì lónìí má lè tẹ́ǹtì lónìí the higher the degree of your forgiveness demands the sustain of the marriage the higher the degree of your forgiveness demand the sustenance of the marriage. tó o bá lẹ́mí ìdáríjì tó o bá lẹ́mí ìdáríjì ọlọ́mọdé ká gba burú mi lẹ́yìn yìí o. gbogbo àwọn àbá àtàwọn ìyá ìyá tẹ́ ń wọra wọn yìí tí wọ́n ń ṣe díẹ̀ lọ́dún ń ta yìí wọ́n ń jà o. alájà sẹ́yìn àtọkọ yìí ìjà àbí ẹ kúrọ́ fún pé ìjà táwọn ìyá kan máa ń kúrọ́ bá wọn ilé ẹ̀dá yóò jà irọ́ nípa ẹ̀dá ni wọ́n Eh, ah, ànẹ́bìkà àti àwọn ìyàwó rẹ̀ jà kí wà tí ilé ìwà tó máa bá ẹ̀jà rí ilé tí àwọ rẹ̀ bá sí ọ ẹjọ́ plan ní bó lẹ́kí ìjọ fẹ́ mọ ẹyẹ díẹ̀ tẹ́mi bá tẹ̀ tí ọ bá tẹ̀ bó orí kí ní kájọ mọ́ ẹ̀ fúnra wa ìyàwó fún ànẹ́bì sallallahu mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rẹ̀ yóò bí tẹ́ wà lónìí ò mọ́ if you want to be a good wife you must become a mother tí ọkọ rẹ kí ebi yóò máa pọ̀ níyàwó o but ó gbọ́dọ̀ act as a mother sí nígbà tí ànábì rí nǹkan bà mẹ́rù nínú gáàrú lè ṣe lọ. ẹ lọ bá ọ̀dídà obìn alẹ́ ẹ̀kọ́ tó jẹ́yàwó rẹ̀ ọkọ̀ ọkọ̀ ẹlò ní ìtọ́bá rí ṣòro ń lúlé kògbọ́rọ̀ ìsìyàwó yóò sọ pé ẹwà ẹmọ̀dé bá ń rìn títẹ́ pẹ́fẹ́ sórí ibi ẹmọ́sẹ̀mídó fún ọ̀sán gan o èmi ò rẹ̀ yíwà láṣẹ o ìsìlẹ̀ lọ́wọ́ fẹ́ ẹ̀sẹ̀ kan tààrẹ wá ní ìjàmù ìlú kọ́kọ́ kan tí ó ti ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kan tẹ́kọ̀ jọ wọn àwọn lẹ́pẹ̀ láàrọ̀ kó tún wá dé fún ọmọ náà tó bá ń tilẹ̀kù àwọn tó ti múlù bá ń gbé kan ẹ̀ẹ́kù lẹ́ẹ̀kù ẹyẹ mi ò kí n ṣe ní ọtí ní omi gbòmí pọ̀ dáṣọ gbòmí nì. ànábì wa dé ìsọ fún ànábì ìdí sọmú kọ̀díjà ó wà fún kọ̀díjà pé zamilu ni dasiru ni kọ̀díjà tó wá ń fi lọ́kàn balẹ̀ pé àbúrò ah, ah, kankan ò ṣe ní insha Allah ẹ̀fọ́ kan balẹ̀ mẹ́fà tó wá rán kọ̀díjà tó wá rán lọ́wọ́ sallallahu alaihi wa sallam lọ́nà wo dúkìá tó ní òfin rẹ̀ sí lọ́wọ́ òfin rọ́kọ̀ ẹ̀ lọ́wọ́ lẹ́yìn èyí tí a bá nísòrò ọ̀gọ̀rọ̀ wá tínú ilé wa bá tòrò ta bá ò ní gbọ́ lónìí obìnrin responsibility wọn ti shift yẹ ó yẹ pé sòwòtà bá ní ìyàwó ní ọkọ ọmọ ń gbọ́ àwọn ìyàwó wa ló ti yẹ kan serve as a ṣùgbọ́n sọ pé kálukú ti fi responsibility rẹ̀ lẹ̀ tàbí pé ọkùnrin náà da ọkùnrin tó la Àbújá kò rí kílìṣì rà kò rá sọ̀rà ó wà ara pankẹ́rẹ́ bọ̀ ta ni ó fi nà In that sense, you must learn how to be an helper. Bó ṣe ran ọkọ rẹ lọ́wọ́ intellectually, ọkùnrin máa ń ní bùkátà sí kó bí kíláàsì ẹ̀ pé gan kó lè sọ brain kalẹ̀. Kò sọ́kùn tí ò di obìnrin tó ní brain sínú rẹ̀ ní máa dùn. Máa sọ pé wọ̀rọ̀ zákọ̀ ní ṣùgbàhà. Ó ní máa lo brain rẹ láti máa antagonize ọkọ ẹ̀. ànábì tí wọ́n kọ̀díyà wá mú ànábì sallallahu alaihi wasallam ó wá mú mẹ́nìkan tó lè ṣàlàyé tí ń ṣe yìí ẹja lọ bá ó wá fi àwọn ọmọdọ́tọ́dọ̀ wárọ́kà ó lè náwó fàdé bọ́bí ibẹ̀ yẹn sọ pé òun fẹ́ mú yàn lọ bí kan ní ìsìn pé káyé yẹn lè da kẹ́yìn ya wẹ̀yìn wo kẹ́yìn wẹ̀yìn wo pé mo kan ẹja lọ ó yẹ kò tó á ní ẹ̀lọ́dì kankan ọ̀dọ̀bọ̀dọ̀ olóró ló tó wá lọ ẹ̀yìn inú ìlọ́pẹ́lẹ̀ olóró ààkírọ̀nì ààkírọ̀nì torí tọ́lọ́un tí èyàn bá ti wá ń ṣe tẹ́ ṣe tó bá ti di lálẹ́ tí aláàtà bẹ́lọ̀ kó fi àlùbáríkà sí. Àmín. mo mọ̀ pé the level of you guys understanding help you go say so many things so many things so many things but there this kind of àwàdà tí mo ra ṣe lẹ́ẹ̀kan tí mo fẹ́ kí wàdúdà mú dání má gbégbé sí ayé bíi nẹ́tíwọ̀kì nàìjíríà kọkọrẹ́ má bàa lè máa wá nẹ́tíwọ̀kì ní ìsinmi má gbégbé sí ayé bíi nẹ́tíwọ̀kì uh, sim card nàìjíríà kọkọ̀ yẹn wọ́n bá lè máa wá nẹ́tíwọ̀kì ní èmi ò sọ pé mo promise ẹ pé kò ní fẹ́ lómi o ìsọ pé yóò fẹ́ lómi ṣùgbọ́n tí ó jẹ́ kó bí ọkùnrin máa ronú fún fẹ́ fẹ́ lómi pàápàá obìnrin ó tẹ̀lẹ̀ tánàbí bá ti ráhùn ìyẹ̀dà bá ti wá kó jọba yìí sallallahu alaihi wasallam ànábì wa máa sọ pé بارك الله فيك وجمع بينكما في الخير àwọn àwọn abẹ́lọ́n intanse lónìí kálàbà fi àlùbáríkà sí kó wá bá wa jàmáà gbogbo tí ń jẹ́ dáadáa sáàrin ẹ̀yin méjèèjì lẹ́yìn ìgbà tá ń bá yín yọ̀ lónìí mẹ́jẹ̀ àbáyé sọ fún kankan àwa náà sì lè mẹ́jẹ̀ bá náà sọ fún aburú kankan kó wá bá àfàlùbáríkà sáàrin ìkánná àwọn ṣùyùkù wọ́n ní nínú àjọ àti ẹ̀kí ẹ̀rọ ẹ̀bẹ̀ náà kò ì sẹ́ni tí ó lè náwó ẹ̀ sókè pé bó ti rí nù wọ́n ní ta ó lè fọwọ́ sọ̀rọ̀ pé ìyàwó òun ló dáa jù láyé tí ó yẹ pé ìyàwó mi ló fẹ́ẹ́ jù láyé bàbá wa gún òun lè sọ bẹ́ẹ̀ bàbá

tí ó bàbára wọn pọ̀ tí wọn ò ní ma obìnrin máa máa ń dọ́gbọ́n pé kálọ̀ àdínkì wọn sọ títà nígbàtí wọ́n pé àtìlá wíwèrè ni mo sí ní ẹrù kan arábìnrin ìyàwó ó wá wá náà operation fún wọn náà máa ní ìdíbára bí hundred thousand ọkọ sọ pé òun ò lówó tó tó ìyàwó mi jọ sọ oníbìkan tó olówó ó ní à ah, èmi náà lò lọ́wọ́ à ah, ń wá yìí lò lọ́wọ́ ẹ jẹ́ ń kú báyìí o á ah, obìnrin wọ́n mọ̀ yẹn dá láàmù kan fẹ́ dá yẹn láàmù lẹ́gbẹ̀ẹ́ orí ti ti lẹ́ni ọkọ́ pé kí lọ́wọ́ tó bá lè tà ibi ń bá bówó kan ó bá ó lọ lọ nígbà tára ìyàwó wa yá tán ìyàwó a <laughs> ajáwà dúdà àti àfáwà yúùtù Allah tó ní àrùbáríkà lọ́dọ̀ yóò bá fi sínú káàkà kò ń jẹ́ kẹ́ kábàámọ̀ tẹ́ fẹ́ ṣe lónìí àwọn òbí yìí ọlọ́run jẹ́ wọ́n lérè tó pọ̀ ń bẹ̀ àwa náà ta wá bá yín yayọ rẹ̀ lónìí ó jẹ́ káwọn lérè tó pọ̀ ń bẹ̀ arrange wedding torí táa rí yìí o ọlọ́run jẹ́ kó jẹ́ àríjú ẹ̀dì o kò sí táa rí rí o àríjú ẹ̀dì wà o kódà tí wọ́n ní dis project pẹ̀lú ìyá pẹ̀lú bàbá ṣé ń gbọ́ alájú abúlẹ̀tì nìkáwò mú tíà ọlọ́run ní tẹ́lẹ̀ ìbẹ́ o aráàmù ni o àríjú ẹ̀dì bẹ́ẹ̀ tó pápá fẹ́ tíráàmù yóò jẹ́ sáyé pápá yóò kàtà ẹlẹ́ẹ̀kejì ànábì sọ pé tẹ́ bá ti lè rí ẹni tí ó yọ yín nínú tó wà tọrọ ọmọ yín tẹ́sì rẹ̀ yọ yín nínú tí wà rẹ̀ yọ yín nínú kí ayébì ní kẹsẹ́ fún pọ́sẹ̀ wìdúrà ẹfọ́mọ́ fún tẹ́ bá ti lè bí o èyí tí Islam bá lù tẹ́lá fọmọ́ rẹ̀ fọmọ́ dọ́rẹ̀ ọlọ́wọ́ bàdìkẹ́lá yóò bá ta ọgbà wọn abúrú ìkó òun yóò bá tún ìlú gbẹ̀bí ṣe àyíkí tó dáadé ọlọ́run jẹ́ kó wálẹ̀ yóò tún máa dáa sí ibi jẹ́nìkan kan lẹ́tí wá náà ọlọ́wọ́ bàdìkẹ́lá yóò bá tẹ̀lé kó dáadáa sí láṣọ̀rọ̀ wàdà kú wẹ̀ta ìlà ìlà hada asàtúnlọ́

ẹ̀sùn bàbá ọkọ ní kókó ń bọ̀. Aláhùn tó wà. Naam. Wà á lè fi ṣẹlẹ̀ mìíràn sílẹ̀ rẹ̀ kí. Naam. Ìjọba kò mọ̀ lọ́wọ́ rẹ̀. Naam. Jẹ́nà ìjà sí kẹ́mọ́kẹ́mọ́. Ṣé bá wo ojú àgbo wa? Wọ́n ti ṣe wọ́n ní kẹfà àgbà tó náà àfáà ni wọ́n ọmọlé ẹ̀kọ́ ni ọmọlé ìwé ni wọ́n bí wọ́n ti wà yẹn Dáàmù, ẹ̀ eh, wọ́n ti bó lọ́wọ́. Ọlọ́run máa sọ bàbá wa ìmáàmù. Àwọn tí ọ̀rọ̀ ni ó dùn mọ́ àwọn ni ó ń dìde wọn. Ẹlòmí ọ̀rọ̀ ń kà láti pé ah, ah, àbá ti bá rí tó báyìí. Ọ̀rọ̀ Ọlọ́run ni dídé rínú. ìyẹn sì máa wájú gba òdodo ni ọlọ́pàá nínú rẹ̀ kọ́lọ́pọ̀ tẹ̀ rọrùn ẹ̀sìn ẹmọ́jọ ọba ọba bọ́ olókùn náà lẹ́sìn àwọn jọ́sìtì àwọn ti fi owó lẹ́sẹ̀ àwọn Àwọn tí a tẹ́kù lé ìdáná lẹ́fẹ̀ẹ́ àwọn èèyàn ti gbé láti yá fà náà. Ìjá mọ̀ ní wa, mú tààrà náà wa, aláyé mú fẹ́rẹ̀ ń bọ̀. Alhamdulillah. Ilé Bàrà Káìwò, Alhamdulillah, ìjọba ìmọ̀lọ́fà. Àwọn àwọn ìjọba ṣeun ẹkùn lẹ́wọ̀n. ètò tí ó kẹ̀ báyìí èyí lọ́jọ́ báyìí ṣe ọmọ ìsàlá orí ẹni lẹ́gbẹ̀ta ti gbọ́ oúnjẹ ní lóúnjẹ wúlò fún